الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه wọ́n ní ṣọ́ràn yàn ní kí kóbìnrin wọ glove tí ò bá ti ṣọ̀ṣọ́ sí ọwọ́ ṣé mo gbà béèrè yẹn tayib kì í ṣe nǹkan tí ó lọ jìnnà torí pé inú ṣẹ̀ríà Islam nǹkan méjì lóbìnrin gbọ́dọ̀ bo kó bó wò wọ ara ẹ̀ kó dẹ̀ bo ọ̀ṣọ́ lára ìwò owó obìnrin ó ní kó yọ ọwọ́ lẹ̀ kódà lára ìwò owó ẹ̀ ó kó yọ ẹsẹ̀ lẹ̀ ó gbọ́dọ̀ bó gbogbo ẹ̀ ni ìyẹn tó bá ń lọ síta a sọ pé gbàtí bá ń bẹ nínú ilé so yẹn yàtọ̀ sí ọ̀ṣọ́ nínú sharia islam tó bá di pé yóò wá fẹ́ dẹ̀sìn níbi tá a ti máa rí àwọn àfáà tí wọ́n ṣe apá ẹnu sọ́ràn yẹn ni kó bo ojú abọ́ràn yẹn ni kó bo ọwọ́ eyín tí obìnrin nínú sharia islam tó bá fi wọ ohun tí ń jẹ́ hijab ẹ̀ tó fẹ́ bo ọwọ́ ẹ̀ papọ̀. E mọ́ ti ń jẹ́ hijab torí pé kò ṣe ọ̀ṣọ́ sọ́wọ́ tá à ń sọ yìí ọwọ́ ẹ̀ naturally gan ó lè jọ sọ ní Islam fi ń sọ wípé tó bá ṣe wípé ó bo ọwọ́ yẹn tó bá dìgbà tẹni tó bá fẹ́ kẹnu sí i gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́ bá fẹ́ fẹ́ kó yọ ọwọ́ yẹn tó bá sì jẹ́ tó lò ní kọ́ọ̀bù lónà bá jẹ́ kó sì ní kọ́ọ̀bù yẹn lójú lọ́dọ̀ àwọn òbí ẹ̀ torí pé látàrọ ọwọ́ là á ti ma ẹwà obìnrin látàrọ ojú à á sì máa ń mà eléyìí ló hàn sí mi jùlọ obìnrin ò lè máa yọ ọwọ́ kalẹ̀ síta lórí pé òun ò ṣe ọ̀ṣọ́ ẹ̀ kò sí bóun tilẹ̀ kóbìnrin ó máa bo ọwọ́ tó ìrísí ara kan lára obìnrin ìpè ní í jẹ́ fọkùnrin that is O máa ń attract ọkùnrin wallahu alam. jazakumullahu khairan uh, nǹkan tí mo fẹ́ ṣe ní ṣókí ní ta'alik lọ́rọ̀ tí àwọn sheikh sọ Allah khairan ó ní pé ìbéèrè àkọ́kọ́ tí èèyàn ó bèrè obìnrin bẹ́ẹ̀ tàbí òun àtọkọ ẹ̀ ó ní pé níbo ni ẹ̀yin méjèèjì kọ́kọ́ dúró sí tí abámu tẹ́ dúró sí nípa eh, ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wala yubidina zinatahun pé kí ni àzínà èyí tí obìnrin ò lè ṣe àfihàn rẹ̀ tẹ̀báwo ọ̀nà méjì ni àwọn afa náà máa ń gbà tó níbàámu sí bó ṣe wá lọ́dọ̀ abdullahi bin mas'ud àti abdullahi bin abbas radiyallahu ta'ala anhu táwọn afa tó jẹ́ pé wọ́n máa ń ṣe tafsir bil ma'thur tá máa ń rí fáàsì tuntun bá mú àfáàrò wá láti fi tú ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala àrínú àwọn afáà tí wọ́n sọ yí pé asọ òǹlẹ̀lẹ̀ gẹ́bí ibn Mas'ud radiyallahu anhu tábàgbà paṣọ ni ìtọ́rọ̀ yẹn túmọ̀ sí oní pé kóbìnrin bojú ọ̀ràn yàn ni ó jẹ kó bọ́wọ́ rẹ̀ ọ̀ràn yàn ni ó jẹ. bẹ́ẹ̀ tó ń bá lọ síbi wípé alwaju wal pé àtọwọ́ àtọjú òun ni n tó túmọ̀ sí pé irú ẹni yẹn tó bá yọ ọwọ́ rẹ̀ lẹ̀ níbàámu sí àgbọ́yé rẹ̀ yẹn kò àní lè kó èrè rẹ̀ nípa wípé òun fẹ́ gbà pé àtọjú àtọwọ́ méjèèjì kò kí sí nínú ìhòòhò èyí obìnrin gbọdọ̀ bò so èyí tí yóò kọ́kọ́ ṣe tẹ̀kí ìlélẹ̀ so nàṣẹ́ ò wá padà sọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó ń wọ nìkọ́ọ̀bù tán máa ń yọ wọlé wípé ìbojú yálà èèyàn gbà wípé wájibù ni ó ń bẹ nínú ìdílé wa ọkọ tí ó gbà pé kóbìnrin bojú kì í ṣe wájibù ìyàwó sì gbà pé wájibù ni èmi mọ families mi mẹ́ta bẹ́ẹ̀ tòkèmọ ó kì fún ìyàwó tó ń gbé bọ̀ látọ au ó ní pé kéèyàn bojú wájibù ni mo kì fún ọkọ tó ń gbé bọ̀ láti UI University of Ibadan ó ní pé kò kì í ṣe wájibù ṣe pé al-insan ibnu bi ati ibi tán bá ti rè èèyàn àti téèyàn ń gbọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣeé ṣe kó lapa nínú sẹ̀mí èèyàn so ọkọ àtìyàwó yẹn tán bá padà pàdé wájìbù ni kóbìnrin bojú lọ́dọ̀ ìyàwó kì í ṣe wájìbù lọ́dọ̀ ọkùnrin bó la ṣe lò pẹ̀lú ẹ̀ yálà obìnrin yẹn ṣe wájìbù títí ẹni tó bá ṣe wájìbù èyí tó dáa jù ni pé mọ́mú wájìbù nìkọ́ọ̀bù kó wá mú ilámọ́zọ̀ àárọ̀ mi ní ha àtọwọ́ òfin àwọn obìnrin tí wọ́n bá ń dojú arò wọn kàn máa bọ́ wọn méjèèjì ló lọ papọ̀ nínú ìrírí tí mo ti rírí nǹkan kan fọ́ ni ọmọbìnrin kan wá sí madrasa lọ́dún kan ọkọ rẹ̀ ò sí nílé ló fi jẹ́ pé àwa tí a jẹ́ àwa olùkọ́ ọlọ́ọ̀bá ni kò máa lékún ìsọ rẹ̀ lórí wa o bó ṣe wá wá ó ti wá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta sẹ́mu àwọn ọkọ tá a dẹ̀ sọ pé ustaz ẹ̀jọ́ tó bá tún wá madrasa náà ẹjọ́ tẹ́nifìn bá wà tí ó bá rú lójú ẹjọ́ tọrọ ọlọ́run ẹ má bàa ńlá yìí ṣe àpẹ àṣẹ ara tó bá tó bá bẹ èmi kan máa láàyè káwọn owó mo lọ mọ láàyè ṣùgbọ́n ó ṣàmọ́ ní course láti wá tó bá mọ́tòárì bíi ẹ̀mẹ́ta tó wá tó bùkátà nkankan láti wá clarify lọ́dọ̀ mi ó wá sọ́wọ́lẹ̀ o ìgbà tó wá di bíi ẹlẹ́kẹta ẹ̀ wọ́n sọ ẹlẹ́gbẹ́já ní kọ́ọ̀bù àti glove méjèèjì lọ papọ̀ ni èwo tí o lè bo ojú ó yẹ kó lè bọwọ́ nítorí pé níbàámu sí àdéhì sahih tánàbí sọlá sáà sọ pé látẹ̀ntẹ́kì al-muhrima wàlà tẹ́lbàs al-qafasayn pé obìnrin tó bá ń ṣe ìrọ́mù ò lè bojú bákan náà kò lè wọ̀ bọ̀wọ́ ó tún sí méjèèjì jọ ń rìn ni kí ló bá tó ń bojú tó bọ̀wọ́ qasaman ọmọbìnrin yẹn sì jáde kó nínú ọ́fíìsì mi àṣé glove wà nínú báàgì ẹ̀ ó dẹ̀ lọ́ọ́ fi sọ́wọ́ ó dẹ̀ á padà wá ń gbà kí ló fà tó ṣe léyìí iṣẹ́ bẹ̀rù ọlọ́run ọba so eléyìí ẹ sacrifice ní àwọn nǹkan wọ̀nyí tá a bá ti sacrifice yẹn ọ̀dọ̀ ọlọ́run ọba ni a ti gbà ládàá rẹ̀ kò pọ́n tá à ń ṣe lé káwọn obìnrin wa tán wọ niqab kán máa rìn káàkiri àdúgbò kan yọ wọn lẹ̀ ẹ wàá máa bọ̀ ní halqa ẹ bọ̀wọ́ so tó bá tẹ ẹ pẹ́ bá ṣí ilẹ̀ níbi kankan environment alcohol gan fẹ́ save ojú àdúgbò lọ bọ̀ kò sí kankan nínú ẹ̀ tó yẹ kẹ́ ṣí kalẹ̀ eléyìí ni ìmọ̀ràn tí àmọ́ àbọ̀tẹ́ bá ròbìnrin tó jẹ́ pé ẹlòmíwá lè sọ pé àwọn sisters mi wọn ò bójú ṣùgbọ́n wọ́n ń bọ̀wọ́ bẹ́ẹ̀ ni ṣé bíbọ̀wọ́ wọn ṣe bídíà ni kì í ṣe bídíà ẹbí ààyè fìtínà méjì wọ́n kọ́fà kan ààyè fìtínà méjì wọ́n kọ́fà kan ṣùgbọ́n tíyẹn bá ti gbìyànjú tó bá ti bójú kò bọ̀wọ́ ẹ̀ náà pé ọwọ́ yẹn kò sí nǹkan tá a fẹ́ fi ṣe níta ọba tó o bo ojú fún o jẹ́ ọlọ́mọge ni o o jẹ́ ẹni tó ti lọ́kọ ni o ọba tó o bojú fún yẹn náà ṣe ń tó fẹ́ kó o ṣe tán wọ nìkọ́ọ̀bù náà pẹ̀lú ẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala yóò jẹ́ kó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa yóò dẹ̀ san wálẹ̀ san lórí jazakumullahu khairan. mo dúpẹ́ púpọ̀ lọ́sàn-án ju àtàárọ̀ tá ti wà ń bí lọ ọpẹ́ tí mo sì dùn ni wípé ìgbà míì kankan máa ń wáyé lẹ́mìí èèyàn báwùjọ ti rí lẹ́nì nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn mọ̀ pé tí mò ń rò yìí tèmi náà kà yìí sásìjì ò mọ̀ wà nù ẹ̀ wọn lọ̀rọ̀ tí àwọn imam abu ahmed hafidhahullah tí wọ́n rí sìkà yìí kódà sheikhun al-Bughani Jumu'ah hafidhahullah ní last year mo ti rí ìsọ̀rọ̀ yìí pẹ̀lú wọn lọ́kọ́ta zọ́hírọ̀ yìí manifestation yìí kò sí látẹ̀yìn ìwánu súnà lẹ̀ yorùbá kí mutana kíbà veil sister àbí veil umu kan bójú kan yọwọ́ lẹ̀ umu ń bà mí inú jẹ́ gẹ́ iná àti wọn sá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ńjọ́ yẹn but mo wò pé àbẹ́mi ìròrí mi fẹ́ le jù ni alhamdulilah mi rò pé mi àti ń sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀tọ́ lọ́wọ́ wá ní kó béèrè ìbéèrè yẹn táyọ̀rọ̀ ife wa yọ ọ́lẹ̀ kọ́lọ́n bá sàlékún ẹ̀ dáadáa ẹ dákun torí ọlọ́run súnà ò yàtọ̀ sí súnà o ẹ̀rú sì ń bà mí gan kó mọ̀ sí pé súnà Birmingham súnà UK làwọn sisters ń ṣe ó fẹ́ fọ́ ní àbí Imam Abdulwahid àwọn èèbó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti ń sọ lẹ́ẹ̀kan wọ́n ṣiṣẹ́ lórí ọpọlọ wa débi wípé gbogbo ohun tá a bá ń ṣe ó ti inú ẹ̀sìn gan-an afẹ́fi máa jọ òyìnbó conclusion mi nìyẹn àwọn obìnrin wa ti lajú sí media súnà tí wọ́n like. jù súnà gbé èbó náà láìkì ẹ ṣeun tí wọ́n bá ti rí gbogbo àwọn obìnrin máa ṣe ń ṣẹ̀sìn lọ́hún yẹn ó máa ń wọ́n káwọn náà ṣe tiwọn bẹ́ẹ̀ níbi táwa wà tó jẹ́ sí pé ó lè láwọn ṣe sí kọ̀ọ̀kan tó mú káwọn afáàsúnà wọn bẹ́ẹ̀ kí wọ́n gbé àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ fún wọn tí wọ́n fi máa lù sẹ̀mí lábẹ́ fiqhiyat tó yàtọ̀ sí tiwa níbí ẹ rí wọn táwọn ọmọbìnrin míì ni wọ́n bá lo nìkọ́ọ̀b ojú tí wọ́n yọ ọ́ lẹ̀ ẹ mọ̀ kúkú sí nìkọ́ọ̀bù lójú làálàá bóyá profession mi tó ń ṣe ló dictate circumstance yẹn fóun táwọn bá ti rí i á nílùú nìkọ́ọ̀bù yìí òun la like bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ hijab bí ó tẹ̀yẹ̀ kan pè mí tó ní Egyptian hijab kí lẹ fẹ́ sọ lé lórí mo lè wo ni madanite hijab èwo ni makan hijab èwo ni Ìbàdàn hijab <laughs> ẹ̀yin sisters wa yẹ fẹ́ràn wàhálà torí Ọlọ́run kí ló dé ẹ ra àwọn ìjáàbù bí wọ́n ṣe ràn ó fún ara ẹ̀ gan ó wà attractive gan mi mọ̀ bóyá torí ọ̀dọ́ tèmi ò lájú lọ títí mọ́mọ́ òun jáde wá sí wá sí nígbà tí islam ní ẹ wọṣọ kó má attract opposite sex ẹ tún wá rán hijab yẹn ní ìrántí pọ́kùnrin tún mọ̀ wò pé ah ah hijab yẹn eléyìí le ẹja kúkú gbìyànjú súnà tí wọ́n ti ṣe láti 1980 1990 ṣé súnà ti new millennium so yóò tún wá yàtọ̀ ni toro ti kọ́ mọ̀ gan déyìí pé yín tẹ́lómi ń gbọ́njúmọ̀ ni wípé o lè lo ní kọ́ọ̀bù kó jọ wọ́lẹ̀ ẹ̀rú wọn bá ní pé táwọn ọmọbìnrin wa tá à ń bí nìsín tán bá gbọ́njúmọ̀ nǹkan yẹn táwọn bá fi ń dàgbà àwọn ń rò pé bánàbí ṣe ní kéèyàn lo ní kọ́ọ̀bù náà ni àwọn ìyá wọn tí wọ́n lo yẹn ní mo wá rò yẹn wá sí dídé ní tí táwọn gbé jáde ní ọ̀sán tèmi ẹja gbìyànjú sacrifice sáré sáfi bo ojú kí ló wá burú ká ọwọ́ mo ti láǹfààní sọmọ ìyá obìnrin kan tó nítorí pé òun drive ẹ̀yin ṣe transporter náà ẹ̀yin ṣe transporter ẹ kàn drive àwọn ọmọ láti ilé lọ sí madrasa láti ilé lọ sí school so wọ́n bùkátà sí kẹ́ yọ gbogbo òkè ní sítá ń sọ̀rọ̀ yìí sẹ́ǹ drive lọ́wọ́ ni wọ́n sì dákẹ́ nìyẹn wọ́n ní wàhálà àwọn òsì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o but bàtà wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ti pé and we use together we relate together ẹ dákun ẹ̀yin tẹ́ jẹ́ àbú tẹ jẹ́ ọkọ fúnra àwọn sisters yẹn bàbá fúnra ọmọbìnrin wa yẹn ẹ já gbìyànjú ká ṣera wa lọ́kàn ká mọ̀ pa à ń sẹ̀sìn ká mọ̀ ti àṣà ìgbàlódé ká ti bọ̀ kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa báyìí lọ.